Exercise 1A, columns 1 and 2 only. Ilá. mafela, Igbá. mafaka, fẹ́ gbá. Ọkọ́. Wọ́n epo wọ́n fẹ́ pọ iṣu wọ́n fẹ́ ṣu ẹyìn wọ́n fẹ́ yìn ọbẹ̀ wọ́n fọ́bẹ̀ iyọ̀ wọ́n fẹ́ yọ igba wọ́n fẹ́ gbá epo wọ́n fẹ́ po iyọ̀ wọ́n fẹ́ yọ ẹ̀yìn. E wọ́n fẹ́ yìn ẹyin wọ́n fẹ́ yìn igbá wọ́n fẹ́ gbá ilá wọ́n fẹ́ La. Exercise 1A, columns 2 and 3. Mafela, fẹ́